káàbọ̀ sí orí ètò Miliki Express níbikíbi tí Ọlọ́run bá ti fún èmi àtẹ̀yin ní àǹfààní láti máa wo ètò yìí ní ọjọ́ tòní yìí mo kí yín káàbọ̀ sí orí ètò wa ẹ ṣé dáadáa la bá yín o <laughs> ṣàlàáfíà lẹ wà ẹ̀yin dárí wa ẹ̀yin mọ́mì wa ẹ tẹ bá ti rí mi Olúwatóyè Òkí ẹ̀yin náà ti mọ̀ wípé ètò Miliki Express ní gbogbo ọjọ́ ajé ó sì gorí afẹ́fẹ́ ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ wípé ìdárayá yín òun ló jẹ èmi Olúwatóyìn lógún mo wá fẹ́ kẹ́ bá wa wá nǹkan fìdílé ẹ̀yin dádì ẹ bá wa pè mọ́mì ẹ̀yin mọ́mì ẹ bá wa pè gbogbo ará àdúgbò pé ó yá o ètò kan ti gorí afẹ́fẹ́ ètò tó jẹ́ pé níbi ìbàyẹ̀ lẹ ti ní àǹfààní láti máa gbọ́ gbogbo báyìí kàṣà gbogbo báyìí làwòdì tó ń ṣẹlẹ̀ láàárín àwọn gbajúmọ̀ olóṣèré gbogbo ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nínú agbo tíátà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní oko tíátà oko eré oko sinimá ní ìlú wa ní òkè òkun ní gbogbo ilẹ̀ adúláwọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àwọn onítìátà wa ibi báyìí lẹ ti ní àǹfààní láti máa gbọ́ ẹ̀dàmọ̀ ó pé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ a máa mú àlejò lóríṣiríṣi wá fún yín tí ó wà nínú iṣẹ́ òṣèré ṣíṣe gbogbo àwọn tó ń mọ iṣẹ́ yìí tó dẹ̀ ní nǹkan kan tó fẹ́ bá wa sọ tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà èsì tá máa ń gbọ́ ẹ máa ń jẹ̀gbádùn wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ orúkọ tèmi ò yí padà èmi náà ni olólùfẹ́ yín ọmọ yín Olúwatóyìn Òkí ọmọngàn nílẹ̀ òkun òkun o ṣàlàfíà kọ́ bẹ́ẹ̀ la ṣe ń kí ni nílùú tèmi o ẹ̀yin tèmi mo mọ̀ pé ẹ ti ẹ ti dá mi mọ̀ ṣàlàfíà lẹ wà lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express ẹ ẹ wọ́n jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú agbo tíátà àwọn gbajúmọ̀ olóṣèré tó ṣe ọjọ́ ìbí wọn ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ti mẹ́ta tó kọjá láìpẹ́ yìí ẹ jẹ́ kí n máa darúkọ wọn ní kọ̀ọ̀kan a ní ọláyíwọlá razak bàbá wa ọjọ́ pàgọ́gọ́ wọ́n ṣe ọjọ́ ìbí wọn ọláyínká solomon ògòmùṣin àwọn náà ṣe ọjọ́ ìbí wọn a tún ní búkì adékògbéraji aminatu pápápá tí gbogbo èèyàn mọ̀ sí aminatu pápápá wọ́n ṣe ọjọ́ ìbí wọn ṣé wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ hmm, tó jẹ́ kí inú wa tiẹ̀ tún dùn nípa Eh, ọjọ́ ìbí Aminatu pàápàá ọjọ́ tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn ọjọ́ kejì náà ni ọjọ́ ìbí ti ọkọ wọn ọkọ wọn Lukman Raji tí gbogbo èèyàn ń pè ní King Lukman a tún ní arábìnrin Abímbọ́lá Thomas àwọn náà ṣe ọjọ́ ìbí wọn màmá wa Àjọkẹ́ Silver aya Olú Jacobs àwọn náà ṣe ọjọ́ ìbí wọn màmá tí gbogbo ènìyàn fẹ́ràn màmá wa pé ọmọ ọdún fifty seven years láti iléeṣẹ́ Orísun à ń kí gbogbo yín pé ìgbà ọdún ọdún kan ni o ẹ ó tún ṣe ọdún míì lọ́pọ̀lọpọ̀ nínú ayọ̀ àti àlàáfíà àmì àṣẹ. arábìnrin olóṣèré ọmọlára Gíwá àwọn ló ti jáde ní orí ẹ̀rọ ayélujára wọn láti sọ wípé hmm, gbogbo ẹ̀yin tó máa ń tẹ̀lé gbogbo àwọn olóṣèré bóyá ẹ fẹ́ràn bó ṣe ń múra ẹ fẹ́ràn bó ṣe ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣe ní ẹ má gbàgbé pé gbogbo àwọn olóṣèré yìí gbogbo wọn náà ló ní nǹkan kan tàbí méjì tó ń dojúkọ wọn tí àwọn náà dẹ̀ ń gbàdúrà lẹ́yìn pé kí ọlọ́run kó bá wọn ṣètò ayé wọn ó ní gbogbo tó ń dọ́kan ní góòlù o ẹ̀ṣẹ́ ti gbọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó yẹ pé ẹ̀tẹ́ bá ti rí bí ẹnìkan bóyá ó ra mọ́tò lónìí bóyá ó ra lélẹ̀ ní ẹ̀ mọ̀ bóyá òótọ́ ni bóyá irọ́ ni ẹ ó torí ẹ̀ sọ pé à ẹ̀yin náà ẹ gbúdọ̀ ṣe nǹkan báyìí túláàsì túláàsì wọ́n ní pé ara wọn kan náà ló ti jáde láti wá gbà wá níyànjú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nǹkan tẹ́ ń rí lórí ẹ̀rọ ayélujára pé kì í ṣe òótọ́ kọ́ ọ pé kì í ṣe góòlù kọ́ ọ pàǹdà lásán ni. ẹ sinimá kan péré ni wọ́n mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí sinimá kan tó jáde láìpẹ́ yìí Emily's Diary Emily's Diary ta ló gbé jáde ta ló kọ ta ló pò pọ̀ Sẹ́san Alábí ni o Sẹ́san Alábí àwọn ló kọ ìtàn yìí àwọn ni olóòtú rẹ̀ àwọn dẹ̀ ló ṣe olùdarí sinimá yìí àwọn ta ló kó ipa nínú sinimá yìí àwọn gbajúgbajà olóṣèré bíi mama wa Antiwa Búgì Búkì Ògúnnọ̀tẹ̀ àtúní bàbá wa Àǹtàlà níyan eh, Rotimi Salami Adéọlá Kazeem Ayọ̀ Ọláìyá Wálé Ilẹ̀bíyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló kó ipa nínú sinimá Emily's Diary mo dẹ̀ lọ́rọ̀ wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn tí wọ́n mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí.